ṣàlàyé bó ti ṣe jẹ́ pé Aisha radiyallahu anha ìyẹn ọrùn rẹ̀ já oṣù wa lọ orí ipò wa lọ ló wà Ànábì sallallahu alaihi wasallam ti gbéra tó mọ orílẹ̀ Madina táwọn ẹni tó gbé ibùjókòó Aisha lórí ràkúnmí táwọn ti táwọn gbé tó ń gbé lórí ràkúnmí láì jẹ́ kí wọ́n fura mọ̀ ẹgbẹ́ àìsàn òsì nínú rẹ̀. àìsàn ọ̀rọ̀ ọ̀gbọ́n àwọn àdúgbò ẹjọ́kùn síbẹ̀ yẹn oorun gbé lọ kò sáájú àyàfi pẹ̀lú gbígbọ́ tó gbọ́ ohun Safwan ibn al-Mu'attal radiyallahu anhu Safwan ní inna lillahi wa inna ilayhi raji'un gbọ́dọ̀ tá a máa wí ní ìgbà tí àdánwò bá dé bá wa àdánwò kú àbí àdánwò tí òtó ti kú gbogbo ìgbà tí nǹkan kan bá di mùsùlùmí ọjọ́ máa ń sọ náà ní inna lillahi wa inna ilayhi raji'un. جودة رسول الله صلى الله عليه ìyàwó anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ní sọfún náà gan wọn náà jẹ ẹni tó ṣe wípé wọn máa ń sábà jẹ kó ní máa gbẹ̀yìn nínú àwọn ọmọ ogun nítorí pé ajá tí máa ń sùn púpọ̀ gẹ́gẹ́ bó nínú sàhíì. ti ibn abi hatim látọ̀dọ̀ sọ̀fúrán gàgà fúnra ara rẹ̀ kó lóhùn fúnra rẹ̀ òun máa ń sùn kọ́. Ebi tó ṣe wá nínú àwọn tíra súnà ní ìgbà tí sọ̀fúrán orí àìṣà ọ̀dàm tó ti bí àìṣà rọ́bí ọ̀gbà àìná ọwọ́ jìlbáàbù rẹ̀ ọwọ́ ó sì bo gbogbo ara rẹ̀ pátápátá báwo wá ní sọfúnwánù tó ṣe dáhùn wọn ní wọgánà yọrọ na kọbìlẹ nùdú lè fi hijab sọfúnwánù jẹni tó ti fi máa rí àṣà kó tó di wípé ọlọ́wọ́n bá sọ àyà hijab tasọ sílẹ̀ nítorí pé. hijabu méjì ló wà hijabu tilé àti hijabu dasọ hijabu tilé lọ́lọ́run bá kọ sọ̀kalẹ̀ wọ́n jẹ́ ní tó so ikpe ńgbà tó máa fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àbí wọ́n tẹ fẹ́ wọlé rẹ̀ wọ́n máa ń já wọlé nù wọ́n máa já wọlé nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ń já wọlé nù ní ìgbà tí àwọn sàhábà tí islam kọ́kọ́ bẹ̀rẹ̀ fún ebílà pẹ̀lú pé obìnrin bẹ́nulé àbóbìnrin ò sínulé wọ́n á já wọlé nù tí ọlọ́run bá wá sí lófin ní láti sin lọ ẹnìkan gbọ́dọ̀ tó já wọlé ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àìsí lẹ́mọ̀ọ́ lẹ́nìkan bá tiẹ̀ fẹ́ kọ́ka nínú àwọn ìyàwó ànábi sọ̀rọ̀ ẹ fẹ́ fi wọ́n léèrè nǹkan فاسألوهن من وراء حجاب ẹ̀yin ògiri ẹ̀yin gàgà ẹnikẹ́ ẹ̀ máa gbà bí wọ́n lè ilé ìjẹ́ tàwọn ìyàwó ànábì àti tàwọn obìnrin míì ọ̀tọ́ rárá ọmọ ìjálù obìnrin olóbìnrin ọmọ ìgbà kékeré bẹ́ẹ̀ after all ìbílẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n fẹ́ wọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n rẹ̀ tó fẹ́ wọlé rẹ̀ yẹn kọ̀jẹ́ dáńkó má ó ti níyàwó. o lẹ́tọ̀ọ́ láti jáwọ́ nu ilé ẹ̀gbọ́n rẹ torí kọ́ba àjẹ́gbọ́n rẹ nígbà tó ṣe pé kọ̀tọ́ ọjáwọ́ nu ilé ìyá rẹ tonti kó níyà rẹ láì kò sálámà láì kò gbàyọ̀ǹda báwọn wá ló ti jáwọ́ ilé ẹ̀gbọ́n rẹ rẹ lọ báyàwó rẹ ní tí ò tó lọ báyàwó rẹ nípò pípò iji ìparama tó fi lọ tó fi lọ eléyìí ọ̀pọ̀fin ọlọ́run bá wa a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run oníkálukọ́ máa kíyèsí sí rẹ̀ ó sì máa kíyèsí wá rẹ̀ ọ̀ràn ti pé ọlọ́run bá yóò ṣe ìdájọ́ ńjọ́ torí ẹ̀ Aisha radiyallahu anha Safwan ibn Mu'attil ó ti rí rí sáájú kó tó di kọ́lọ̀ sọ àyà ìjáàbù kalẹ̀ torí ẹ̀ náà ló ti jẹ́ pé àdéhùn kan wà ilé jẹ́ Aisha ń àrùn nínú sàhíì fáwọn obìnrin nígbà táwọn ọbẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àtúnlọ̀ tó bá parí sọ láti fẹ́lẹ̀ àwọn obìnrin máa ń tẹ́rí padà sílé mọ̀tẹ́lẹ̀ fi àyàtọ̀ ń bí mọ́rọ́ tẹ̀hín láwọn ẹni tó ṣe pé wọ́n fi aṣọ wọn gbàbẹ̀rẹ̀ ilé ìtàn wọ̀ látòrí délẹ̀ tó ṣe pé wọ́n fi bo gbogbo ara wọn lẹ́yìn ọ̀rọ̀ nàmínà lọ́wọ́lẹ́ àwọn èèyàn dá wọn mọ̀ nítorí òkùnkùn tí ń bẹ lójú sẹ́mà obìnrin tó bá ti wá wọ jilbab wọn lè já mọ̀ pé lágbájá nù ni àbí báwo ẹni tó bá ti má tẹ́lẹ̀ ó lè dá mọ̀ ẹni tó bá ti má tẹ́lẹ̀ ó lè dá mọ̀ pé lágbájá ní bọ̀ yìí báyìí pàtàkì bá ti bí kulli al-mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum tó fáwọn olùgbàgbọ́ òdodo ìrìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam igi kí wọ́n rẹ ojú wọn sílẹ̀. wọ́n ti sọ abẹ́ o ẹrẹ ju yín sílẹ̀ ti sọ abẹ́ yìí ọkọ lè mu'minati yaghudna min absarihinna wa yahfazna furujahunna sísọ fáwọn olùwàgbọ́ òdodo lóbìnrin káwọn náà rẹ ju wọn sílẹ̀ wọ́n ti sọ abẹ́ wọn torí de eléyìí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ nà rárá ó jẹ́ kọkùnrin ọlọ́kùnrin yóò máa wọlé lọ bíbọ obìnrin olóbìnrin ọwọ́ ògèlè kí ni tó tó kù mà kò tó bẹ́ẹ̀ tó bá ti bẹ́ẹ̀ wà káàbùkù tó bá ti bẹ́ẹ̀ wà káàbùkù nítorí pé tó bá sọ ike tó wà hijab eléyà á túmọ̀ sí pé kọ́ tẹ́jú ma kọ́ ọ̀ranjú ma eléyà gan sísè ọlọ́run ọba ẹlẹ́dàá wa sísè ọlọ́run ọba ẹlẹ́dàá wa oríṣi eléyìí báyìí obìnrin wà hijab òpè kó ọmọ dàmọ̀ pé lágbájá ni òpè kó ọmọ dàmọ̀ pé sábẹ̀lì ìdẹ́lẹ́yìí tó bá ti pé bí ọ̀làbá wà ẹ̀rí pé tó máa ń ṣẹlẹ̀ nínú àníkébà ti ti wà á mọ́sálásí ní oníkálukú ẹnìkọ̀ọ̀kan nínú àwọn ọkùnrin náà wà lè wá sí ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ yọ àtẹlẹ pé ńgbà tí ìdánilẹ́kọ̀ọ́ bá parí ẹgbẹ̀rún kejì àwọn obìnrin àwọn náà máa jáde gbalẹ̀kùn tiwọn oníkálukú wọn ti ti wọ jìlúbàbù rẹ̀ oníkálukú ti bójú rẹ̀ ẹ sì rí i ibi tó ní kálukú bá dúró sí lọ́ọ̀kan ṣe ń retí ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ò ní símú òun náà ò ní sí ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ò ní símú òun náà ò ní sí ìyàwó rẹ̀ torí ẹ̀ obìnrin pọ̀ lẹ́ni tó wọ jìlbáàbù lẹ́ni tó bójú wọn ó ní ìyàwó ọmọ dáyàwó jẹ kò sí náà ni wàá dáyàwó jẹ torí ẹ̀ sọ fún wa Ibn al-Mu'attal kì í sọkọ fún Àìṣà. radiyallahu anha wọ́n wà tó ti kó dàmù ó dàmù sírí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní ìgbà tó ti sọ ìjáàbù kalẹ̀ ìgbà tó náà ti sọ ẹni tó wọ ìjáàbù kò lè gbádùn bó ti ṣe ga lọ kò sì lè kúrú sí bó ti ṣe kúrú ní ti dé máa rìn náà ni wọ́n máa rìn ẹni tó bá tí sọfúnwá ti dá mọ̀ pé Aisha ní ń bọ̀ yìí báyìí fastarja ayi tàbí sọfúnwá wa ní inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀kọ́ ńlá nìyẹn o gbọ́ndàbárí tó bá ti yà wá lẹ́nu gẹ́gẹ́ bí mùsùlùmí inna lillahi wa inna ilayhi raji'un yẹ́sẹ̀ yẹ́ pa yẹ́ pa báwo wọ́n á dé ìsìnkú ẹ̀sẹ̀ mùsùlùmí kí ni yé kí ni wọ́n pa tó ń torí inna lillahi. wa inna ilayhi raji'un lẹ́yìn náà ká sọ ẹnu wa ká sọ ẹnu wa gidigidi ká sọ ẹnu wa gidigidi nítorí pé àwọn ẹlòmíràn wọn lẹ́kọ̀ọ́ bíi ti wùlò kéré mà wọn lẹ́kọ̀ọ́ bíi ti wùlò kéré mà ìwọ kan àti obìnrin olóbìnrin kan ti gbogbo fáìlì ọmọ gbogbo fáìlì àbẹ́ẹ̀ kíyèsí mẹ́wọ́ ni kéèyàn bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ẹ pé àwọn ẹni tó ti ṣe táìsí lónìí àfi kọ́ lọ́wọ́ bọ́ sànù ẹ̀yà tó yọ nínú wa nígbà tí gbóbìnrin olóbìnrin sínú mọ́tò báyìí ẹjọ́ bẹ̀rẹ̀ nù ara wọn ti tẹ́lẹ̀ nù tẹ́ ni àbí báwo ọjà náà ló ti gbé bá tẹ́ ẹ wọ́jà ni àbí báwo kọ́ lọ ọjà lọ bàbá alátojúbọ ẹlẹnu jàrà tí máa dá sí ti ọba kan ibi tí wọn ti bẹ̀rẹ̀ nu ẹ òun wájà ni ẹ gbọ́dọ̀ àgbọn mọ táwọn ará ní náírà márùn tẹ́lẹ̀ ó ti dógójì náírà àbí kọlọ ọsà ni wa ah, àwọn ọkọ yín ọmọ bá yín pé abẹ́ ẹ̀ lọ́kọ ni díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ nínú ẹ nímú ẹlẹ́dẹ̀ ọba máa wọnú ọgbà lọ àwọn bàbá ọlọ́kadà ń kọ́ ọ́ la hawla wala quwwata illa awo ewúwo kó ọmọ kó obìnrin má wọn lóbìnrin làwọn ọmọ gbé èyí náà máa tó ń ṣẹlẹ̀ ń ó ti pọ̀ jù ó ti pọ̀ jù wọ́n bá ti gbóbìnrin olóbìnrin báyìí fáìlì bẹ̀rẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà sẹ́ńgbà àwọn náà gbádùn oní fáìlì náà bàbá ọlọ́kadà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lé tẹ̀sí wa ń sáré báyìí ẹ̀wọ̀n fáìlì bẹ̀rẹ̀ lọ ẹ̀wọ̀n níyàwó lé àbẹ́fẹ́ o fáìlì Ah, torí di eléyìí jama kéèyàn sọ ẹnu rẹ̀ wọ́n ní a kì í dákẹ́ sísọ a kì í dákẹ́ ká sísọ ẹ wá wo ẹ̀kọ́ ńlá nínú tó ṣẹlẹ̀ ń bì Sufwan ibn al-Mu'attal ó rí ìyá ńlá Aisha radiyallahu anha lẹ́ni tó dá wà lẹ́ni tó dá wà kí ló alẹ́ ṣẹlẹ̀ tí gbogbo jama tó fi gbàgbé Aisha kalẹ̀ báyìí. kò sí méní kò ogbe méjì ó gbé ràkúnmí rẹ̀ ó gbé súnmọ́ àyíṣà radiyallahu anha ó mú ràkúnmí rẹ̀ lóṣù fún àyíṣà faqarrabaha ilayha ó sún ràkúnmí mọ́dọ̀ àyíṣà ha àyíṣà náà gùn ẹwẹ̀ kọ́ ńlá òpè tọ́ ọlọ́mọdé ń dáràn ọlọ́mọdé ń ẹni tó mú obìnrin yìí máa tí gbogbo jama ti lọ tó afijẹpọ nìkan ló kú mi bí ọba kú bí òkú bì èmi gbó kọtí ètè tèmi sẹmọ kéèyàn náà tún lè ṣe bẹ́ẹ̀ gbà mí kéèyàn sọ pé tọ mi ló kọtí má jẹ ń gbó kí burúkú kọ mi tó máa lọ yóò ṣe bí ìgbà tó rí kò ṣe òun náà gbà yóò wà ṣùgbọ́n wọ́n ní yorùtẹ́kẹ̀bù wọ́n ní tí aburú rẹ̀ kéré jù kò burú ká ṣe é nítorí kéè tó burú jù ọmọ bá ṣẹlẹ̀ aburú tó wà nínú kọjá pé ní ọwọ́ á gbé ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọnú aburú pọ̀ mẹ́ oríṣiríṣi nǹkan làwọn èèyàn lè sọ nítorí pé ẹsìn máa pé ṣetán ó wa nínú san wa lè ka ṣetán ti ń sáré bàbá yìí máa òun lè má bọ́ but nínú kí n máa sá fún táwọn èèyàn sọ àti kí fi ìyàwó ànábì sallallahu nípò tó léwu yìí báyìí kí láàmà tó lè tẹlẹ èmi dára mi mà ó yẹ lómii wà tó ní ibú òun lè pé àníyàn bú ni ó gbé so èmi sì wà ń kọ ẹni tó lè tó lè dáàbò lónìí báyìí ṣé kí n wá dúró de kí aburú síyàwó tó gbogbo wa àbí kí n kúkú gbé tó torí ẹ wọn náà máa kíyèsí bẹ́ẹ̀ yọrọsẹkẹbù akọfù tọrọ rí nílé ṣẹnáàbí ẹṣẹdéhìmá lọrọrọ nǹkan tá burú rẹ̀ kéré òburú ká sí nítorí kí ètò burú ju ọmọ bàá sí kí ni kọ́ ọmọ bàá tẹ̀lé ntí sọfúnwánù wò bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì sọfúnwánù òkun rà fún mi kọ́ wa pọ́n ìdálẹ́yìn o bàbá ọlọ́kadà kò gúnra kúmi kọ́ pa ìjà lẹ́yìn abẹ́dẹ̀ ó múra kúmi rẹ̀ ó mú lóso fún àìjà àìjà wa jókòó mbẹ ó tó wá múra kúmi náà rò kàkúmi bẹ̀rẹ̀ sí ni lọ lóhun tó gbé àìjà nìkan òun á fà lọ ń fà lọ èsì pé káwa gbé àìjà lórí ràkúmi kémi ọmọ rìn tẹ sáà tìmọ̀ pé ràkúmi lè gbé yàn méjì kí ló ń tẹ̀ ẹ́ láàmú ọlọ́mọdé ọlọ́mọdé tó àìsàn nìkan lójókòó lórí ràkúnmí kò sí ní gúnlápá torí pé ìrìn ràkúnmí gangan ìrìn èèyàn ni èèyàn ò lè yára ju ràkúnmí ràkúnmí ò lè yára ju èèyàn lọ tó bá kan náà ní ìrìn èèyàn àti ti ràkúnmí tó Sufwan ibn al-Mu'attal ọ̀n fa ràkúnmí lọ àìsàn bẹ lórí ràkúnmí bẹ́ẹ̀ ni ní ìgbà tí àwọn obìnrin tí wọ́n bá ti wọ́n bá sọ agbẹjẹmọwọ tí wọ́n bá mú àwọn ara wọn ọba ni wọn bẹ́ẹ̀ ni gbogbo obìnrin mùsùlùmí ọba ni nígbà tí wọ́n bá mú àwọn ara wọn tí wọ́n bá sọ agbẹjẹmọwọ ọba ni wọn Ọlọ́run dá obìnrin lọ́pọ̀lọpọ̀ pé kí wọ́n máa ti sẹsẹ kọ dáhùn kọ máa ṣe bọyìbọyì nínú ìgbésí ayé rẹ̀ àmọ́ ńgbà tóbìnrin bá ti sọ pé òun fẹ́ẹ́ ṣe bọyìbọyì ṣé àyè sílẹ̀ àbí òsílẹ̀. osile, èmi náà ló mọ́bìnrin ma wà mọ́lù ẹ̀ abẹ́yẹn òrírí ni obìnrin wà mọ́lù ẹ̀ ní sọ́nà tapá bíi akọ báyìí tí ma sọ pé ayúmọ́ á abẹ́yẹn kẹ́sì ẹ̀ ah gbogbo ayé dorí kodò débẹ̀ wọn tòun náà ló mọ́bìnrin máa wọ̀ kadà ń obìnrin kan wọ̀ kadà bọ́yẹ̀ èèyàn sì ní tó wọn náà naira tó tó gbogbo tó náà ní gbogbo ẹsẹ̀ lẹ̀ àbẹ́ mọ̀kófin ti ti kọ̀ǹdọ́ ọjọ́ ti pẹ́ tó náà wọ ṣọ́ọ̀tì níka tó sórí kólóbó bí orí bọ̀m̀bọ́ ẹ̀ tẹ́kí tó o bá sọ̀rọ̀ ó ti rọ ọmú ló sì bọ́ pin ní lọ́wọ́ náà bá wọn pé à óbi ò lè lù mí gbé o. torí ẹ̀ ló ti jẹ́ pé tóbìyàn ọba ti fira rẹ̀ sáyé àkàlẹ́ kẹ́ni àkàlẹ́ mọ́lá haúsá la haúsá tó ń torí di eléyìí báyìí tóbìnrin bá fira rẹ̀ sáyé ọ̀wọ́ ẹni àpọ́nlé ni wọn ẹni àpọ́nlé gidigidi ni wọn torí di eléyìí báyìí ẹ wá wò Sọfwan ó gbé Àìṣà ó gbé lórí ràkúnmí òun fa ràkúnmí lọ Àìṣà nìkan ní bẹ lórí ràkúnmí wa ma kallamaha kalimatan wahidah Sọfwan ibn al-Mu'attal kò pé gbólóhùn ẹ̀ ọ̀kẹ́ báyìí ṣé Àìṣà pé àbí Àìṣà kọ́ ni ọmọ Abubakar ibn Siddiq ìwọ ni àdúgbò kan kọ́mọ̀jẹ̀ kó mo tiẹ̀ gbé o. Ah, yorùbá lẹ́bù yorùbá lẹ́bù báwo ti bẹ̀rẹ̀ nu àbí òye a ah, ọmọ olódodo náà mo gbé olódodo ọmọ olódodo ọ̀gbọ́ bọ̀tẹ́lì ó tí a ti tọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n á ẹni mà kò pé gbólóhùn kan lẹ́nu amánà lánù gẹ̀mà bàbá dírẹ́fà wọ́n ní kí ẹ gbá àwọn ọmọ lọ sùkú àwọn ọmọbìnrin ni ṣé ìwọ wá ní gbogbo àti kẹsíwọ wá kún lónìí gbogbo ojú rẹ sí wàá rí gbogbo sùn báyìí kí ló kàn kí ló wò débẹ̀ ẹ nígbà tí èsì pé olú ẹ̀mí náà tó jáde òtútù wọn èyẹ ti dàbí ara alẹ́ èyẹ ti dàbí ara alẹ́ tó wọn ẹ̀sẹ̀ lọ ọkọ̀ bá mu wọ́n pe ẹnìkan pọ̀ òní yín ni láti bẹ̀rẹ̀ jáde lẹ̀ ní tìrì yín. gbogbo àwọn rubbish nonsense yẹn kò sí fáwọn sàhábà kò sí fáwọn sàhábà rẹ̀ wọ́n lọ́ọ́ yàrá yìí wọ́n fa ìṣàlọ́ ní yorùbá lẹ́kọ̀ọ́ sẹ́yìn ọ kọ́mọ lọ jẹ́ pé ká yíwọ̀n ìkànnì ẹgbẹ́ àbírùn malẹ̀ ẹ máa béèrè ní torí ẹ àmàna gbogbo àmàna ẹni sọfúnàmì tó ṣùgbọ́n ò lè ṣe dáadáa lè ṣe dáadáa kò èèyàn gba dáadáa rẹ sí dáadáa ètò ọjà àárín rẹ sọlọ àárín rẹ sọlọ tó bá gbé kí làwọn gbogbo ní bá fẹ́ ṣe ẹsẹ̀ nítorí tọ́lọ́ ni àìmọye nǹkan tẹ̀ ṣe nítorí tọ́lọ́ tẹ̀ ṣe dáadáa sọ́yìn pé gbogbo dáadáa lọ́wọ́ àbẹ̀ kò sáì dà kan bẹ̀ tẹ̀sù gbójú tẹ̀sù ọkọ̀ ọ̀kú bẹ̀. àmọ́ gbà tí o bá ti jẹ́ torí èèyàn lẹ́yìn tẹ̀sẹ̀ sẹ́wọ̀n kókò ní báyìí lọ́kàn jẹ́ torí ẹ̀sọ̀ fún àná bá tiẹ̀ lọ. tọ́ wọlé mi tẹ́símà ju gbólóhùn àkọ́kọ́ tó ti kọ́kọ́ wí lọ inna lillahi wa inna ilayhi raji'un kó tó wí nǹkan mìíràn. tọ́ ó ń fa àìsà lọ títí tó fi gbé wọlú ibi títí wọn fa àìsà lọ àwọn ọmọ ogun anabi wa Muhammad sallallahu alaihi àwọn ti sọ̀kalẹ̀ nídìí òkun tí wọ́n ń pè ní. الظهيرة àbí àwọn ti sọ̀kalẹ̀ ọ̀sán ọ̀sán ni wọ́n sọ̀kalẹ̀ ọ̀sán làwọn ọmọ ogun anabi sallallahu alaihi wasallam sọ̀kalẹ̀ sí Madina sẹ́mi pé ojú ọjọ́ sì mọ́lẹ̀ kedere falamma ra'a dhalika an-nas gbogbo àwọn yẹn bá rí dé sọ̀fọ́ àná fa àyíṣà bọ̀ kálukú ti dé kí wọ́n tó fa àyíṣà dé. sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn adísí ilẹ̀ dáwọn retí nù wọn ò rí gan-an sọ pé àwọn rí abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ tí ọ̀rọ̀ wọn máa gbìyànjú láti tó bó wàá lẹsẹ̀ tó dàbí ìgbà tó fẹ́ rọ́ dáwọn pé wọ́n ti máa múra lẹ̀ fífa wọlé tán fa ló bá tiẹ̀ jálẹ̀ àti rí tún lè bò díẹ̀ ọ̀sán ni wọ́n fa ìjáwọ̀ lù tọ́ kálukú bá bẹ̀rẹ̀ sí ní fẹnu wa rọ́ọ̀fù ẹsìn màkàbí tí ọba ti ti pa Ọlọ́run kí ni wọ́n máa fẹnu ṣe wọ́n máa fi wa rọ́ọ̀fù náà ni tọ́ takallama kullu minhum bi shakilati gbogbo ntẹnu kálukú bá ní kálukú sọ astaghfirullah kápẹ́rù àìsà tó bẹ́ẹ̀ kí gbogbo ọ̀rọ̀ ló ní tùmọ̀ kálukú bẹ̀rẹ̀ sí ní fẹnu wa rọ tọ aduwullah ọtọlọ ibnu Ubayy ọ̀gá gbogbo munafiki àgbáńlá yìí tọgba gbogbo kun gbogbo òdodo gbogbo ràwọ̀ nídìí munafiki dáni kò ní gbà tó díjọ gbẹndàlùkìyàmù gbogbo munafiki tó ń ti ọmọlẹ́yìn Ubayy lọ ọmọlẹ́yìn. ibùn òbẹ yìí lọ jẹ ó ò lè gbókun jùlọ òun lọgá àgbà nídìí ká ṣe mùnáfìkì yìí akramakumullah rírí tí mùnáfìkì yìí rí ó rí pé ó ọ̀nà àbáwọlé ni ọ̀nà àbáwọlé ni tí wọ́n nílé ànábì kan má ẹ kíní kan ọlọ́run fẹ́ fọ ẹ̀yin ará ilé ànábì má àbí bẹ́ẹ̀ òyìn la lọ́tẹ̀ yìí. lọ́ba bẹ̀rẹ̀ sí ní mí o látàrí ète mùnáfìkì àti ìlara eléyìí ti ń bẹ nínú gbogbo gbáàyè àti gbogbo ara rẹ̀ sẹ́mi pé nínú ìgbésí ayé wa táwa wà yìí tẹ́ ẹ̀ bá máa dàgbà kẹ́ ẹ máa gbọ́n kò sáǹfà nínú pọ̀ ojoojúmọ́ tẹ̀ ń bá ti ń dàgbà sí kẹ́ ẹ rí pé ẹ gbọ́n ju tàná lọ àyíjẹ́ bẹ́ẹ̀ kò sáǹfààní púpọ̀ nù pọ̀ ǹdàgbọ̀ wọn kàn sẹ̀mí bíi ẹranko lásán. sẹ́mi nínú ìgbésí ayé wa tá a yìí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn lọ̀rọ̀ tí ọ̀tọ́rọ̀ pàwọ́ àti ẹ̀pọ̀ kí bí ó ti máa rí àá ah, wọn náà máa wò pé ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi ah, kankan ló máa ń fà tí máa fi ju action lọ bí ó ti ń bínú rẹ̀ bàjẹ́ tẹ́lẹ̀ náà ó ti ń wò pé bóòlù ọlọ́run ti wá sóore fún ọ báyìí yóò ti wá rẹ́kẹ́rẹ́ kalẹ̀ yóò mọ wá wá yóò mọ wá wá tó wọn fi sagasọ tó wọn fi kó fún ọ gbogbo ètò ti rẹ́kẹ́ kanú àbí òye wa èèyàn gbàgbé kalẹ̀ ó sì rò pé wọ́n ti lò tani torí ààbọ̀ omi náà lọ́wọ́ à wọ́n bá gbé pé tọ̀ kó fi sàlọ́ aláwọ̀ ó sì ti rí i pé ọlọgbẹ ta ló lórí ikú tí ò ní sàlùbáríkà tó gbé àgé yẹn á olórí ikú kò tún ní sàlùbáríkà ẹ dá kò torí ọlọ ó àjù àgé lọ bẹ́ẹ̀ ni kò jù lọ olórí ikú ọwọ́ ara rẹ ṣé mo ti ń sọ ọ́ ti pẹ́ náà lẹ́rìí tí ọ̀rọ̀ bá máa jáde. Allah tontɔ da tɔ yẹ wọ ni kíkọ ọmọ kọmẹ nítorí pé a ti máa ń tọfà kí ni wọn náà fẹ́ máa ṣe sí nítorí pé tó ọba ti lè dá lóhùn ó rí i pé ọmọ lọ́sẹ̀sẹ̀ gbọ́ ọgbà àwọn ìyá àti bàbá ńlá bàbá toró ti re rẹ sínú tẹ́lẹ̀ náà tí wọ́n bá ti wá fún láyè láti sọ gbogbo ẹ̀ jáde kọ́rọ̀ máa wọn kọ́rọ̀ pa mo rò pé ọ àmọ́ tí ya tètè rìn òpònú ní àjọ nínú bí owó ni gbọ́dọ̀ ṣe pé mi náà gbẹnu mi tó ètò ti kójọ ti pọ̀ ju tiẹ̀ lọ sọ̀rọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gádà rẹ̀ yọ ọmọ kó fọ́n gbígbóná gbígbóná ni tó o lè má rọrùn fúnjọ mẹ́ta ó tún sọ báyìí ó tún sọ báyìí <laughs> wọn náà mọ wá wá àsìkò tí náà lè àbúrò máa ń yọrọ ẹ fún láyè yọ ọmọ kọkọ kó rí i pé gbogbo wà náà ó tó bẹ́ẹ̀ darí àá nígbà tí èsì pé nǹkan dọpọlọ tiẹ̀ náà láàmú nígbà tí òtítà máa lọ́nà àá tòótórí ẹ̀ ó yẹ ká máa dàgbà gbọ́n ni èsì pé káka dàgbà ká wà lójú kan náà bí àwọn ọmọ tó ya dàda ń dídín abẹ́dẹ̀ torí ẹ̀ ẹ̀rí pé ẹnìkan bínú yín gbọ́n kò tí ì rí nǹkan tó lè fìdí hàn ó náà mọ̀ kí ẹ káàárọ̀ ẹ bá ẹ kú sí àná o ń retí fúrúsọ kan tí chance yẹn bá ti di hàn báyìí wàhálà yọ yọ lẹ tọ́tòrí de léyìí tẹ́ ẹ bá ti mà sẹ́nìkan ó ti mí nìyẹn ó ti segin ẹ má ti kọ́rọ̀ pa yín pọ̀ pẹ̀lú kọ́rọ̀ yẹn kọ́ pa kọ́rọ̀ yẹn ọmọ gbénú ẹ̀ tọ́tò bá ti rí sọ jáde òun náà ni ó padà kú pẹ̀lú ẹ̀ lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ ọjà dáadáa tí ò tó nǹkan tó jẹ́ pé ntọ́fọ̀ ò tó nǹkan táwọn ọ̀rọ̀ kàǹsù kàǹsù kàǹsù ń jáde hàn àmì ìlara ni ìlara wọ́n ti ń bínú rẹ tẹ́lẹ̀ náà wọ́n ti ń wọ́ ọ̀nà láti sọ̀rọ̀ burúkú sí ọ tọ́lọ́wọ́ á mú ayé wa orílẹ̀ eléyìí ẹ má gbádùn wọn láyè tí bá ti rí pé ọ̀rọ̀ tọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó lè wú odidi jẹ́ríkò ní jáde lẹ́nu tó bá gbórí fóònù ní arọra pa fóònù rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un kálukó sí mi ọ̀lẹ́ ń sá lọ lórí èdè mi wọ tòkòtò bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ kálukó sí mi torí pé tí ọba ló dùn ó òun ti rẹ́kẹ̀ rẹ́ ti pẹ́ o ó ń bínú rẹ ni o sọ eléyìí jẹ́ bá àwọn mùnáfíkì ọ̀sàdédé jẹ́ mùnáfíkì àbí nítorí ìlara wọn kórìíra anabi muhammed sallallahu alaihi wasallam wọn bínú dáadáa tọ́lọ̀ ń ṣe irú kí ló ṣe fún tiẹ̀ ó déjà ìdè gbogbo yẹn ń tẹ̀lé sẹ́wọ̀n pé báwọn máa so ìbínú eléyìn gbogbo tó bá ti wá ní tètè lánàbì àbọ̀mọlẹ́yìn ànàbì fáyà lọ. orí ẹ̀ ti jẹ́ pé àwa náà gángan fúnra ara wa a gbọ́dọ̀ fàyè tà wa torí pé ń da àjọ àwa náà gbọ́dọ̀ fàyè tó máa ń sọ̀rọ̀ nípa ara rẹ̀ nípa tó kù sí máa wojú lẹ̀ máa wo ta ló wà ń bẹ̀ kó má jẹ́ kó sọ̀rọ̀ sí ọ̀tá lọ́wọ́ nítorí pé ọ̀tọ̀ ò retí nǹkan kan tẹ́lẹ̀ náà ju kọ́ máa fi dí ọba kù sí eléyàn ni wọ́n á máa lò gẹ́gẹ́ bí nǹkan jà tẹ̀gẹ́sì rẹ̀ torí ẹ̀ ọwọ́ àṣírí pé bí àìsá ti ti padà dé nì wọn ò ká mẹ́tì ìsìn náà wọn ò ká Sufyan ibn Mu'attil wọn ò ká má orí Àìṣà ṣùgbọ́n ẹni tá a fẹ́ sun jẹ tẹ́lẹ̀ náà ni tó tún wá fi kú para ẹnu ká dùn àti wọn gbà mí torí ẹ sayaj'aluna min al-habbati qubba àti sọ jẹ́rọ àti sọ dilé alágbèéká márùn kò ní sòrò torí wọn ti rí nǹkan tí wọn mọ lé lórí torí délé Abdullahi ibn Ubay. Ibn Salul bàbá olórí ibú yìí lọ́wọ́ abẹ́rẹ́ sí ni lo ìlara tí ń bẹ lára rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n bẹ̀rẹ̀ sí ni ta ìròyìn rọ́ká kò sójú rẹ̀ èsì sọ bí ìgbà tó ń bẹ̀ǹbẹ̀ yẹ bí ọ̀pọ̀lọpọ̀ náà ti ṣe máa ń ṣe nù ẹ̀rí pé gbogbo ẹ̀ tó bá gbé ròyìn kan wá bá yín tó bá yẹ pé ọlọ́run bá bá fún yín nílàákàyè lásìkò tẹ̀ ń gbọ́ yín ẹ̀rí pé kò ní gbèrú rẹ̀ wá máa ń jọ̀rù ọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn tó sojú yín ni ẹ lódodo kò sojú ok ó sojú ẹ tó fún yín ròyìn ẹ kò sojú ẹ tó fún mi ròyìn ah ok bó ló ti wá jẹ ẹgbà tí gbogbo yẹn wá ń sọ ńkọ́ ok ẹ má tún gbé gbogbo ọ̀rọ̀ tí gbogbo yẹn ń sọ wá bẹ̀ mọ́ ẹ má tún gbé gbogbo ọ̀rọ̀ tí gbogbo yẹn ń sọ wá bá mi mọ́ tó bá sojú yín nìkan tẹ̀sí má fi kùn ṣùgbọ́n ṣé ẹ̀yin máa béèrè lọ́dọ̀ ẹ̀jọ́ bá múrò ìwà báyìí ṣé bẹ́ẹ̀ náà ti ń retí bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí BBC ti ń retí àwọn rìpọ́tàsì rẹ̀ ẹ̀ lásìkò tí a fẹ́ fi ṣe investigation sódodo ni kéṣeké sódodo alimuhim yóò dáa mọ́ ọ ṣebí gbogbo ọ̀rọ̀ tẹ́yìn gbọ́ lónìí ọlọ́lọ́mọ èèyàn tẹ́yìn náà ti sọ láì wádìí lọ́dọ̀ ẹ̀ tó gbé báyìí pé sóòótọ́ ni àbírọ́ táwọn kan ti túrọ̀ ẹ̀yìn náà mọ́ kúrọ́ báyìí o lè jẹ́ lara níbi sọ̀rọ̀ yìí náà ti dún lára báyẹn tẹ́lẹ̀ máa wádìí náà èyí kan ti kẹ́ni kankan á sọ̀rọ̀ fún yẹn nígbà tí èsì pa àgọ̀ kí ni ìtumọ̀ pẹ̀ kẹ́kọ̀ọ́ ìyẹn kẹ́kọ̀ọ́ ọpọlọ ń dàgbà jù ẹnì kankan á gbọ́rọ̀ wá bá mi bí ìgbà tó ti gbọ́ wá gbọ́rọ̀ sínú drọ́m ọlọ́mọdé ọ̀rọ̀ tó ń sọ yẹn gbọ́dọ̀ ti gbọ́ à kò tún gbérú ẹ̀ wá máa ń jọ mi kò tún gbérú ẹ̀ wá o tún gbé mi wá jọ wọn sì ní gbogbo ẹni tó bá gbófòfò abẹ tó ọba dínà rẹ mọ yóò gbé tiẹ̀ lọ bẹ́ẹ̀ lómi píríncípù gbèsè ayé nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá wá sọ̀rọ̀ lọ́rọ̀ kan láì dáa tó o bá pamọ́ lẹ́nu yóò lọ sọ tiẹ̀ náà fẹ́ lómi torí di eléyìí ẹ má gba wọn ní wọn pé láyé inú gbèsè ayé ẹni fẹ́ lómi ń sèṣẹ̀mí tó dùn púpọ̀ kò sì bọ́dà kò kíà láti confront anybody nítorí pé kò lẹ́bọ lẹ́rù ọba wọn sí di àbòsí ni ọba wọn lẹ̀ di àpòpọ̀ ni àwọn tí wọn náà bá ti tẹ etí rẹ tó fi ń gbọ́gbọ́ púpọ̀ wọn ń gbọ́rọ̀ ọlọ́rọ̀ wa bọ̀ ó sì rọra rẹ láti gbọ́ ọ̀rọ̀ burúkú kọ̀ bá kù bí ọ̀rọ̀ torí bó ṣe ń gbọ́ ọlọ́mọ kọ́mẹ̀ntì kọ́mẹ̀ntì ni ọlọ́pẹ́ ni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ fún ọ oná wa rọ́jù ìpè fún ọ tòmùnátìkì àwọn ò láti rí gbọ́rọ̀ táwọn ń sọ yìí òdodo ni kí wọ́n tó sọ torí ẹ má gbàgbé pé kí ló bí múnàfíkì alhasad ìlara ni gbogbo ẹni tẹ́ ìsirí tí máa ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa ninety nine point nine percent wọn hasad ni máa bì ìlara ló máa bì but à ń jù wọn kọ́ kéde wílẹ́jọ́ torí yóò ròyìn gbogbo ẹjọ́ kalẹ̀ kò ní sọ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí gan ni kó jù mí lọ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀yin tó bá gbọ́rọ̀ wá bá ní kẹ́ pé nígbà tó wá sọ gbogbo tó sọ níjẹ́ ò lọ́ọ́ ra yìí fún kínní tábì parí ìjà láàrin rẹ̀ àtàràkùnrin tó wá sọ̀rọ̀ rẹ̀ yìí náà sọ pé mi lọ́sẹ̀ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ à nítorí tí mú wọn náà bá wọn gbé ká ó túmọ̀ sí pọ́sì ọ̀nù a máa bínú rẹ̀ máa bá wọn polongo láwùjọ yorùbá tàṣeyàn ló lè ṣe bẹ́ẹ̀ tàṣeyàn ló lè ṣe bẹ́ẹ̀ wọ́n yìí tẹ́ tẹ́ lọ́dọ̀ ẹnìbọ̀dì èyí nù tó fi jẹ́ kí wọ́n gbọ́ tẹ́lẹ̀ wọ́n tún gbọ́ tẹ́lẹ̀ sọ̀tún sọ̀tì bá gbogbo àyè jẹ́ ètò má bàa dùn kàdé bá gbogbo àyè jẹ́ tọ̀rọ̀ jẹ̀mí gbogbo ẹ̀ náà ní gbọ̀ báyà ó lè pẹ́ o wàlẹ́ ọ̀ padà jẹ̀mí gbogbo ẹ̀ náà torí de eléyìí ọ̀dọ̀ wa jẹ̀má. tó Abdullahi ibn Ubay ibn Salul wọ́n bẹ̀rẹ̀ sí ní tan ọ̀rọ̀ yìí ká bẹ̀rẹ̀ sí ní tan ká yóò kó rọ́jọ yóò tún ká yóò tún gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà irú tọ́gà wọn sọ àwọn náà wí koríko lè bá àtúgbò kù sí lọ́dọ̀ rẹ̀ nígbà gbanugbanu wọn á fi kún wọn fi kún dáadáa. ṣùgbọ́n anabi wa sallallahu alaihi wasallam anabi dákẹ́ kọ́ sọ̀rọ̀ ìyẹn ni pé ó dákẹ́ kọ́ sọ̀rọ̀ kọ́ máa túmọ̀ sí pé kọ́ mọ̀ ọ̀rọ̀ sọ wọ́n ń wí kọ́ fèsì kọ́ máa túmọ̀ sí pé kọ́ mèsì ọ̀rọ̀ ṣùgbọ́n anabi wa sallallahu alaihi wasallam ó wo ibi tọ́rọ̀ ó sí ni nǹkan yìí ní í pẹ̀lú tó pa mọ́tà nàbì ànábì ọ̀mọ̀. ó sì mọ̀ pé nù ṣe sí àwọn ni kí wọ́n máa jáwé tóbi kí wọ́n máa fi máa gíjọ́ bẹ̀. tó ọlọ́run ọba ò sì tí ì sọ òkodoro ń tọ́sẹ̀lẹ̀ fún anábìyẹn retí kọ́lọ́run ọba sọ fún ìgbà àti anábìyẹn máa ń tọ́ pamọ́ máa ń ẹ̀ máa dúró ọjọ́ ẹ má dúró bí àárín ànábì àti àyíjà ti dàrú tó ẹ má dúró bó ti ṣe jẹ́ pé ó Abubakar gan ọmọgbà tí lọ ọgbọ́n ma rẹ̀ tí fọwọ́ lọ yín ilé gánà ó ní sọ tó ṣẹlẹ̀ fún mi àbí òkú ànábì sínú òkú èmi náà sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa sọ pé mo ń lọ ilé wa ànábì máa ń sọ pé kí lọ́ọ́ fẹ́ lọ síbẹ̀ lẹ́bẹ̀ yìí náà ṣe máa sọ ní ẹ̀yìn tẹ́ níyàwó níyàwó ẹ bá ní fẹ́ lọ kí dáàdì mi ọ fẹ́ lọ kí dáàdì rẹ pé ọkọ ọwọ́ pọ̀ kàn fẹ́ lọ kí dáàdì ẹ lákòókò mẹ́ẹ̀ àtẹ́fẹ́ ni ìfẹ́ ni nígbà tọkùnrin bá ní ìgbà ìfẹ́ ni o tí obìnrin bá ń gbọ́rọ̀ rẹ̀ dé pé mo fẹ́ lọ kí dáàdì mi ọ dábọ̀ ìjọ mélòó ni kí n ṣe mẹ gbogbo dọdọ bá wọ aa o ti dẹkùn o ti dẹkùn àwọn tó máa ń sọ pé má lọ ní ìgbà kan lọ kí bàbá rẹ náà máa pè á kí ló fẹ́ wá kì í ṣe bẹ́ẹ̀ ń kíra yín lórí fóònù ọ̀dà ń bọ̀ báyà ń gbé wá ọ fẹ́ràn rẹ nì ọ̀dà ìdíjà tó bá lọ dáàbọ̀ dáadáa lọ́sọ̀ wàláì o ti dẹkùn àìsàn ni tẹ́lẹ̀ máa ń lọ lé wa kò ní jẹ́ ń lọ. wọ́n máa ní kí lọ fẹ́ lọ sí lọ àbá ẹ̀ńgbà tí fìtínà yìí dé ariwo gba gbogbo olùkọ́ ìjà ṣe náà ìjà ṣe zì náà kíníkà tánàbí wa nù dààmú tánàbí ọ̀ma ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ yìí tọ́ra ayé àkùránì òtún sọ̀kalẹ̀ ó lóun wá ṣe bí ìhàlẹ̀ pé ọ̀dà lọ jókòó lé ọ̀dà bọ̀ kan ò jù bẹ́ẹ̀ lọ fóbìnrin ẹwà àtọkùn òtútù wa lọ bẹ́ẹ̀ náà òtútù wa délé wọn náà wọn àtúntò méjì mẹ́ta wọn àti àdúgbà tìyìn ẹkíta tọmọ kó ti ń tẹ burúkú nìyẹn tẹ kíta ẹ sáàlì máa bọ̀ lọ́la ọ̀bá bọ̀ lọ́la ọ̀bá bọ̀ lọ́túnla ọ̀bá bọ̀ lọ́ọ̀mà láyìlá ẹ̀jẹ̀ tó ju gbogbo ẹ̀jẹ̀ lọ́nu fòbi irú ẹ̀kọ́ kíyè sára kọ́ mọ́ ìyá dọ́ndú ẹ̀ ó ní lọ náà ni ó ní kọ̀ọ̀kan àìdọ̀kíá gbàtọ́ bá wù ọ̀pá ah, ó ti tẹ́pin torí ẹ gbogbo àwọn àtẹlẹ yìí lọ tẹlẹ bá a ti kọ gà wá anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọba mọtò pamẹ ni ṣé gbogbo eléyìí ọtẹlẹ òní tẹlẹ àwọn amamijan ètò àríkà dábàlù tẹ̀sílẹ̀ mọtò pamẹ báyìí ẹ̀yin ó dàdàrà kátẹ́ wá fúnlé ayé lónìí wọn làwọn jogún anabi a. Ah tó bá ń kẹ́ ìdókòwò ànábì àbá rọ́pọ́n tànàbì náà ń lò náà sáwọn lẹ́la omi tó náà ń lò àbá bá a fa àtẹ́lẹwọ́ tó lò àbá bá a fa àbí bẹ́ẹ̀ ni ìràwọ̀ tó lò àbá bá a fa níbo la ti wá rí gbogbo ẹ̀yin ń ra nù lásán tẹ̀sára yín jẹ òkòónú kan tó lọ gbé ọpọ́n sí mọ́tálásí níbi títí tẹlẹ̀ máa tó náà bá gbé sẹ́wà kò ní <laughs> subhanallah lópò ní sáré tó bá wọlé yóò máa fi ìyàwó rẹ lórí kó ta ló wá mi wá tí ọba ń lọ bí lórí lọ bí ọpọ́n lórí àbúrò ẹ̀ ti dàrú ọfẹ́ máa mú mi ṣeré ni láàyè láàyè lọ́wọ́ ìwọ sọ pé ọpọ́n tó ń wò tó fi wo tí ó ṣẹlẹ̀ lẹ́yìn hundred years ọ̀ wá máa tó ṣẹlẹ̀ ní five minutes before subhanallah ah ẹni tí ń ta àwọn èèyàn jẹ́ ó ti yí o àwọn ẹni tí wọ́n ń tàjẹ́ ní kọ́lọ̀ ń wọn gbọ́n abẹ́rẹ́ gẹ́tì ẹ̀ tó anábì wa eléyìí ń bẹ́ nu amtila kó anábì ọ̀mọ́ ń tọ́pá mọ́ alimul ghaibi fala yuzhiru ala ghaibihi ahada illa man irtada min rasuli àǹfààní pọ̀nù àyà yìí fún sẹlẹ̀ yìí ọlọ́run nìkan ló máa ń tọ́pá mọ́ kìí sì fi máa ń mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ afẹ́ntọ́ bá yọ́nú sí nínú àwọn ànábì yóò fi ntọ́ba wù má nínú ma ntọ́pamọ́ kéde pé àfẹ́ ntọ́ba yọnu sí nínú àwọn ànábì yóò wá fi gbogbo ma ntọ́pamọ́ mà mo rò pé yé wa yóò fi ma ntọ́ba fẹ́ má nínú ma ntọ́pamọ́ yẹn tọ́ba fẹ́. tontori de lé àwọn ànábì ọlọ́wọ́ ma ntọ́pamọ́ àwọn mẹlẹ́kọ̀ ma ntọ́pamọ́ àwọn àlejò náà ma ntọ́pamọ́ bó sì jẹ́ pé àlejò náà lọ́ba ń lò àwọn náà máa ń tọ́pa mọ́ bàtà nàbí Suleiman alayhi salam tó dá àwọn sẹ́nu sẹ́ kálukú ń sànpó lọ ni wọn ò lè wọ ẹ̀yìn torí bẹ̀rù Suleiman ti kú kú kú kú kú kú fún wọn mọ̀ àfìgbà táwọn jẹjẹrẹ jẹ pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ tó ṣubú náà tó mọ̀ pọ̀ kú ah wọn ní tó bá pa máa ń tọ́pa mọ́ ni ìyá burúkú tó jolú ara yìí ìbá ti jẹ yìí àtẹ́ni tó fi wá sẹ́nu sẹ́ ti kú subhanallah tọ́yìn náà ni wọ́n ti sọ pé òun ọ wọlé ní ti wọ́n ti kọ́ gbẹ́ni lọ́kọ́ gbẹ́ni lọ́ àwọn orúkọ ìyá ìlú sọ̀rọ̀ lọ ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ yọ máa tó àwọn èèyàn jẹ torí di eléyìí báyìí anábì wọ ọmọ tó pamọ́ anábì dákẹ́ tó àwọn ọmọ náà fi kí sáà ń sọ ìjà ni wọ́n bá sẹ́ẹ̀rí ńgbà ò bá fi dá wò ẹni tó bá ní nìkan ní kó má ṣe gba ìmánì lọ́wọ́ wa ní àsìkò tẹ́ ẹ̀ máa ń rí àdánwò àtìgbà tẹ́ ẹ̀ sì tẹ́ ẹ̀ sì rí àdánwò ẹ máa mójútó ìmánì yìí ẹ máa mójútó ìmánì kò lè máa lọ bẹ́ẹ̀ lásán nínú gbèsè ayé o kọ́ ọmọ ìjẹni tọ́lọ̀ wọn dàn o kò lè tètè o wọn àti bẹ́ẹ̀ bá ti wá tó bóun jẹ́ ti wá fẹ́ jẹ́ àbọ̀ àdánwò tí ó ṣe kálukú máa ń yàtọ̀ síra àdánwò tí ó ṣe kálukú máa ń yàtọ̀ síra o

àbí ẹni náà jíwò rẹ ni wọ́n ti three hundred thousand lọ́wọ́ rẹ àwọn èèyàn ni wọ́n dákẹ́ o wọ́n dákẹ́ o àwọn bàbá kan wá o pàápàá jùlọ tó o ru owó tí wọ́n dì tí ò tí ì tàn wọ́n mọ bí wọ́n ti pè padà àwọn olè wọn pè wá ni tó sọmọ pé tọ́wọ́ bá bá imáni rẹ sọ̀rọ̀ three hundred thousand three hundred thousand ti ń tọ́ ọ́ la yóò mọ tẹ̀lé wọn ọba tẹ̀lé wọn lọ sọ́n tòun náà ti ti oríṣiríṣi dírámà nítorí pé tí àwọn babaláwo yẹn ọba ṣe dírámà owó òní jáde yóò ti oríṣiríṣi dírámà yóò ní asọ fún mi pé dààmú kan ló gbé àwọn arákùnrin wọ̀nyí wá asọ fún mi pé ìdààmú yẹn yóò sì ní ìyanjú tẹ́lẹ̀ náà kí ló máa gbé wọn lọ bí orí tòun náà bá sọ pé ah, ẹ ṣàlàyé ẹnu yìí a sì ti sọ fún mi ìwọ lọ́yẹ kó ṣàlàyé fún wọn pé wọ́n ti three hundred thousand so ìwọ sì wọ́n sì bá wọn wà. ńgbà bá sọ fún náà ni yọ ọ̀nà yìí lówó yọ ọ̀nà yìí lówó ẹ̀mú one twenty wa lórí ẹ̀sán bá ti wó three hundred lọ́dọ̀ rẹ̀ ó ti kó lówó mi sẹ́mi kó bòde púpọ̀ nù ó tún wá sọ one twenty ma pé ọjọ́ wo lò ní ẹ̀ ẹ̀ dá ma ní tó bọ́ba ní dédé yìí ròyìn ayọ̀ àbá àfi ròyìn <laughs> ibi tó ti yọ one

àwọn tí má ni wọn lágbára jù ládàáwò tí wọn kà jù yé dunu pé nǹkan kan ṣe wọ àwọn míì nìkan ṣe ẹkú palẹ̀ mọ́ ẹkú palẹ̀ mọ́ ó lè jẹ kọlọ ńlọtì ẹ láàfún ọdíjọ gbẹndà sí àmà ni wàá gbà wọgán ni bàbá wàá gbà nítorí pé lábẹ́ òfin Ọlọ́run ọwọ àánú hadith títọ́lọ́run bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan kí máa jẹ́ kádàáwò tètè sí wọn láyé tó dàtí wọn bá dénjọ́ gbẹndà sí àmà ó ti fọ̀ wọn mọ́kò nu gbogbo ẹ̀ṣẹ̀ tó lè gbé wọn wọ náà àwọn ẹni tó lọ́wọ́ bọ̀ bá fẹ́ràn yóò lọ tí wọ́n láàbù wọn díjọ́ gbé ní àlùkìyàmù ẹ̀rí pẹ́ lómi máa ń yọ àwọn èèyàn jojúmọ́ ni pé eléyìí tiẹ̀ náà tó bọ́ kò burú ẹ̀kú palẹ̀ máa ti ẹ̀kú palẹ̀ máa títí ẹ̀ bá tẹjọ́ gbé ní àlùkìyàmù wàá gbà torí di eléyìí báyìí a sì lè sọ pé ká dín mánì wa kù nítorí pé ẹni tí mánì rẹ̀ bá ga ìlànà òtí ọ̀pọ̀ ọ̀ lè ṣeéṣe pé adé èso mi inú ògò ó lè dínkù tó ọba ajẹ́ bá wọn. Ali ibn Abi Talib radiyallahu anhu hey ọlọ́dà ma kọ́ alọ́rọ̀ ma sọ ẹ bá dúró sọ ẹ dara ẹ bá ti sọ ẹ dáràn lẹ́ẹ̀kan máa kọrin yóò bá gbé ẹnu yóò ní ẹnu ló ti sọ ti o ọdájà alẹ́ láàrin rẹ̀ àti àyíṣà títí lẹ́yìn kó ànábì sallallahu alaihi wasallam ẹgbọn tó sọ ọdá ànábì mọra ànábì sallallahu alaihi wasallam wà kọrọ obìnrin lé yàrá yìí tó ṣe dìnnà tó ṣe dìnnà sáré sàrà Rasulullah kọ́ lẹ́bi kálukú sinmi ee ọ̀rọ̀ fẹ́ yé yín ọkùnrin kan ló ń bá yàwó jà ó wà nàárẹ̀ títí yàwó ṣe fún ọ bó tètè gbá túlẹ̀ bíkọ́sì gbà tí ń dùn sọ́sọ́ fún ẹ kò sọ fún ẹ ọwọ́ alọ́kan wọ ọ̀rẹ́ mi náà mo lè fọ̀rọ̀ lọ ọ̀sọ̀ fún ma fi lọ mi nígbà tó ń dùn lánàá tó sọ fún mi tó ẹ lọ sí sùúrù fúnra yín torí tó ọba lọ dámọ̀ràn tó ní kọ́kọ́ lẹ̀ yóò sọ pé ah, ọ̀rẹ́ mi kì í kọ́ kọ́ lẹ̀ kó sí mi máa fi mùsùlùmí nígbà tó ń bá délé tọ́lọ̀ ní káàrin wọn padà tòrò gbọ́ bá a ah, lọ́wọ́ tọ́ ọmọ tí ọba ti tẹ̀lẹ̀ ah, kí ni ọba ti tẹ̀lẹ̀ ọkọ mi yóò tún sáré fún ọ ní dòdò ó sáré jẹ dòdò kó o lè bá a sọ ìròyìn o lè sọ dòdò ọmọ pọ̀ ọ́ ọgbà ń dà ah, kí ni wọ́n tún wá yóò fi kó wọ́n mọ abọ̀ ó ti gẹ̀ẹ́sì làgbé ilé ọ̀rẹ́ wa là ń lọ kíní. tó bá ṣe tó sà láti òkè tó ti rí tó ń bọ̀ tó ha kẹlẹ̀bẹ̀ sí ọ tó ọmọ kan kìlọ̀ fún ọ bọ̀ tó bá fi ọ̀dà kọ wọlé ọ bẹ̀rẹ̀ sí ní tẹ́ ní títí olóròǹbó torí pé tọ́mọ pé àwọn ọ̀dọ̀ tẹ̀sí ló ń bì tẹ́tẹ́rù bàbá eléyìí inú pàǹbẹ́lì ọkọ̀ tó ń bì ẹ́ yọ ọmọ wá gbogbo ọ̀nà tí ìbàjẹ́ ẹ̀jẹ̀ láyé yìí torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́ ẹ̀ máa ń bá wọn dá sọ̀rọ̀ ọkọ àtìyàwó ń jà ẹ mẹ́jọ tẹnu ti ń jáde kọ́dà ìgbọ́dọ̀ pa lówe èèyàn kò mọ̀ sọ pé ah, ẹ ṣàtúnṣe ni o wọ́n sọ̀rọ̀ ọ̀kẹ́ yìí àtúnṣe ló dáa ju o àtúnṣe ló ọ̀rẹ́ mi ò ti sọ pé ká ṣàtúnṣe ọ̀rẹ́ mi kí ló fẹ́ kí n sọ. torí pé tiẹ̀ yọ padà máa ń yọ padà máa narí àtúnṣe ní kẹ́ẹ̀sì o èèyàn mọ̀bẹ̀rin rẹ mi lọ́rùn alátúnṣe ni àwọn obìnrin míì náà ṣe jù bẹ́ẹ̀ lọ. kọ́dà tó bá yẹ pé bàbá lọ́ba jẹ́ sí ọkùnrin yẹn wọ́n jẹ́ ìyá lọ jẹ́ sí má sọ pé kọ́kọ́ lẹ̀ o torí tí wọ́n bá sọ tí obìnrin bá gbọ́ pínrín ọ̀dọ̀ ta rẹ̀ ọkàn lè pa lówe o lè pa lówe má sojú abẹ́ǹkò o lè pa lówe tóbìnrin náà bá gbọ́ tó ń bá wá ń ṣe tàwílù rẹ̀ pé ẹni kọ́kọ́ mi lẹ́ mo ti ní kọ́kọ́ lẹ̀ ó rí bọ́ọ̀ sẹ́mi kẹ́yìn ojú ti ṣe ìyípa ó rí pọ̀ ọgọ́ ọkọ̀ wọn ni ó tún lè rẹ̀ sí wá túmọ̀ ọjọ́ pé wọ́n nílé rẹ̀ sí ọ̀dà bó bá tún ọ̀sìn tó burú ni sẹ́mi kẹ́tọ́ bá gbọ́ lẹ́nu yín direct ó sì tà tàmọ́dé máa ń sọ fún tọ́lá pẹ́jura wa lọ yọkẹ́ lọ gbé kalẹ̀ gbé kalẹ̀ kí wọ́n ní nǹkọ́ ọ̀ sọ torí ẹ̀ Aliyu sọ̀rọ̀ yìí oníkànnà bíi ọkọ̀ wọ́n yẹ ọkọ̀ tó ọ̀pá lówe ni o ó ní kọ́ lẹ́kọ̀ ọ̀fẹ́ lomi ọ̀pá lówe ni o kò sójú abẹ́ ń kó síbẹ̀síbẹ̀ ṣùgbọ́n Usama àtẹlomi Usama fúnu sẹ́yìn oníwà anabi amsikha ẹdìmọ ẹ mọkọ lẹ ee bẹ́ẹ̀ kẹtẹ ti nǹkan púpọ̀ báyìí àwọn kan sọ pé ẹ mọkọ àwọn kan sọ pé ẹ kọ ẹ tún fẹ́ lomi tó ó ní wa anábì má gbọ́rọ̀ àwọn ẹlẹ́gàn o ẹ àyíṣà mu tó wọ́n ní tó fà á oní ẹnìkẹ́ àdé ìbínú àbí tọ́lí ó rí tí wọ́n sọ yẹn iye méjì wà ń bẹ̀ sáà ṣe zìnnà àbí òṣè zìnnà tó ṣe zìnnà àbí òṣè zìnnà òun wá ń ó ṣe zina bí ó ṣe zina ẹkọ ọlẹkẹ sí ẹfẹ lomi dálì yòrónù torí gánà bí ọmọ bàjẹ́ kọ́ wà nù dààmú torí pé ìdààmú ànábì ò pé wa ìpọ́njú ànábì kò pé wa torí pé ànábì ni sálùkùránì ń sọ̀kalẹ̀ fún èwo ni kó mú gbọ́ tí ọrọ ìsọkúsọ tó ń sọ ń pa ìyàwó rẹ ni àbí ọ̀rọ̀ iṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ láti sàmà. ìtàlíyù náà tó rònú àníyàn rẹ̀ dà níyàn náà dà nítorí rònú òun ó fún ní márùn pé yóò tiẹ̀ bẹ́ gbogbo kínní ìdáná pátápátá ẹ kọ́ lẹ̀ ṣùgbọ́n òun mọ bá ti ṣe fẹ́ràn ó sì mọ bó ṣe fẹ́ràn bàbá rẹ̀ tó. tó ti wá dárú ànábì báyìí ní márùn akọkọrú obìnrin tó nífẹ̀ẹ́ rẹ̀ báyìí kọkọ lẹ̀ ẹni tó bá dá márùn pé kọ́kọ́ lẹ̀ kó ró tànábì mọ́rọ̀ nítorí pé gbogbo obìnrin ti kọ́ bí obìnrin tá a nífẹ̀ẹ́ bí wàláì tó o bá sì fọkùnrin tó o mọ yọ kọ́ ọ létí lẹ̀ kan náà kí mo rò pé yìí lẹ sọ̀rọ̀ fún mi yóò tún gbọ́ lẹ́kejì ni torí pé wọ́n máa nífẹ̀ẹ́ obìnrin ju obìnrin lọ torí di eléyìí báyìí anábì nífẹ̀ẹ́ àìsà kọjá sísọ tí ọba ajẹ bẹ́ẹ̀ ẹnìkan ò ní ṣẹ̀ṣẹ̀ sọ fún anábì pé kọọlẹ má kọọlẹ àtẹlẹ obìnrin kan náà tẹ́lẹ̀ náà wọn náà ti sú ọ látàrí gbogbo àwọn ọwá rẹ̀ ó lè fi ṣúgà sínú ọbẹ̀ kó fi yọ̀ sínú tíì tòwọ́n náà ti ń wọ́n náà tó fi fẹ́ lé kíní dànù járe gbogbo ẹnu á fi kíní kan tó kú kíní kan pàmò lẹ́yìn tí ẹnìkan tẹ̀sẹ̀ pé lẹ́yìn fọ́ àmẹ́ńtà bá nífẹ̀ẹ́ à èèyàn máa ronú sọ̀rọ̀ rẹ̀ nítorí pé gbogbo obìnrin ti kọ́ ọ lẹ̀ bí ẹni téèyàn nífẹ̀ẹ́ dáadáa kọ́ ọ̀sà rẹ̀ ọ̀sà rẹ̀ ìdí inú tó tọ́ ẹ̀kọ́ obìnrin míì náà kàtá ni wọ́n tó bá ti rí pé ó nífẹ̀ẹ́ òun kọjá sọ yọ̀mọ̀ yóò bá wọ kọkọ ń mo rò pé yíyọ ó ti rí pé ẹ̀mí rẹ̀ ń bẹ lọ́wọ́ òun yóò yín báyìí tó yẹ kọ́ kọ́ kọ́ kọ́ lọ sí sàárì rẹ̀ jẹ́jẹ́. tòtòrí di eléyìí báyìí náà la ti sọ pé tó o nífẹ̀ẹ́ obìnrin má fi hàn ọ́ má fi hàn ọ́ kẹ́mìrì ó lè bá a bù sáà wàlálà ẹ̀ dáhùn ẹlòmíì ti kó nu kótó wọn ò lè gbọ́n pọ́nmá torí ẹni tó ti tó ti gọ́ ti gọ̀ ná ọlọ́run ló lè yọ bàbá fẹ́yàwó mi lọ́yàwó tó o bá ti lọ ṣe mistake tó o fi hàn obìnrin kó o nífẹ̀ẹ́ rẹ̀ bí ojú ẹ well you are my life you are the only crocodile in my kìnìún kan irọ́ lásán àbí kókóró ti in my kìnìún kan irọ́ lásán àbá yọ yí ọ lẹ́nu yọ ra ẹ̀mí rẹ̀ mú báyìí torí di eléyìí báyìí anabi nífẹ̀ẹ́ àyíṣà púpọ̀ ó tún wá fẹ́ràn bàbá rẹ̀ sẹ́yìn pé anami ti tẹ́ sáhàwálálá ọmọ ló ti dà ok njọ́ tí ọmọ náà bá lọ jẹ́ ńkọ́ ó di one minus one equals to ọmọ àlọ́nù ọmọ àlọ́nù iná ni Yorùbá sọ pé kí ni ọmọ máa ṣe é fẹ́. anakana ni òsè keseke ni ni ni wọn tún wá ní anakana òsè ni ni òsè gbogbo wọn wá kọmakọma anakana ọmọkọma gbogbo ẹ náà rubbish rubbish yóò di one minus one yóò di zero torí rẹ alimami ibn Kathir rahimahullah ó sọ ní ga ó ní gbogbo àwọn obìnrin tẹ́ tí wọ́n ń bẹ ń lé ọkọ fúngbà pípẹ́ o kì í máa ṣe ìfẹ́ ní jẹ́ wọ́n pẹ́ ń bẹ̀ kì í ṣe gbogbo wọn lọ́jọ́ pé ìfẹ́ ló jẹ́ wọ́n pẹ́ ń bẹ̀ torí pé obìnrin mi ò ní experience àwọn ọmọ kọ́kọ́ àwọn fẹ́ràn àwọn kọ́kọ́ àwọn fẹ́ràn à ọlọ́ọ̀ni yọ bìkọ́ tó lè má fẹ́ràn rẹ lódodo àmọ́ kọ̀tà lé ọ lọ kò lé ọ sùúrù bóyá tọ́ ma ní wò mọ́ la o ọ̀pọ̀ nínú àwọn obìnrin tó yẹ pé wọn ò wò fẹ́ mọ wọn lára rárá ìgbà wọn ti wò fẹ́ mọ wọn lára dìgbà kan ó ti tó tán tọmọ lókùn tí wọn wò mọ́ wọn lára ẹlòmíì tó bí rẹ̀ ni wọn wò lára ru wàhálà tí wọn ti gún tó rí ni wọn wò lára ẹlòmíì rí rọrùn ni wọn wò lára ẹlòmíì ta kọ ni wọn wò tí obìnrin bá wá fèlì gbogbo ẹ̀ tí wọn ò rí nǹkan kan wọ̀ ọmọ lára yóò di pé wọ́n ti kí ni wọ́n lè dàbí. ń wò ìṣe alára pọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ bàbá rẹ̀. sẹ́mi tí bá wà láàrin àná àdáná ọkọ ọmọ àti bàbá ọmọ tẹ́ ẹ̀ máa fojú fò á bàbá rẹ̀ ọ̀jẹ́ bẹ̀ màmá rẹ̀ ọ̀jẹ́ bẹ̀ bàbá rẹ̀ ọ̀jẹ́ bẹ̀ màmá rẹ̀ ọ̀jẹ́ bẹ̀ ní ọjọ́ kalẹ̀ ńlẹ̀ ọkọ̀. torí ẹ̀ anábì nífẹ̀ẹ́ Abubakar gidigidi Abubakar ti fẹ́ràn kọjá sísọ torí di eléyìí ó ní àìsàn ló ń fẹ́ràn àwọn obìnrin bàbá rẹ̀ ló ń fẹ́ràn àwọn ọkùnrin wọn wá sí ayé jẹ o ti mọ̀ pé bàbá rẹ dá sọ́kọ rẹ tí wọn máa ṣe gbogbo lé ayé báṣubàṣu à ìgbà mi ọkùnrin lè padà kọ́ ọ́ lẹ̀ pé náà òun ò lè bí àrẹ̀ mọ́ òun ò lè bí àrẹ̀ mọ́ tọ́ Usama sì mọ̀ pé Aisha sọ abẹ́ rẹ̀ kò lè jẹ́ ẹrù sẹ́lòmíì Aisha kọ́ Aisha ò lè ṣe dìnnà. sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ làwọn sàhábà kan rí wọ́n mú àdọ́dọ̀ ọlọ́run pé àìsàn òsè dìnnà wọn ò ti ṣe iye méjì ó sójú wọn àmọ́ ò ṣe iye méjì wọ́n mọ̀ pé àìsàn sọ abẹ́ ó sì lẹ́sìn ẹ̀sìn rẹ̀ àtàbẹ̀ rẹ̀ ti sọ ọkọjá kápẹ́rù rẹ̀ ìyàwó ànábì ni wọ́n á ṣe ọlọ́mọdé ọlọ́mọdé torí ẹ̀ ó sì mọ̀ yí pé àpọ́nlé àti kòtò ọlọ́wọ́n bá tó sí àti bọ́lọ̀ ní máa ń dáàbò bá ànábì kò ní jẹ́ kó wá jẹ́ pé ńgbàtà burú wà á ìyàwó ànábì náà wà tọ̀ sí. Usama bin Zaid máa bẹ̀ tọ́ ṣùgbọ́n o Aisha radiyallahu anha tọ́jú ìyàwó ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ Muhammad sallallahu alayhi ó ti dẹni táwọn òpùrọ́ tí wọ́n ń pè lónìí dìnnà báyìí bó ti jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ẹni àpọ́nlé jù ní lọ́dọ̀ ọlọ ẹni àgbéga ni ọlọ́wọ́n bò lè ṣe ìyàwó rẹ̀ ní aṣẹ́wó ọlọ́wọ́n lè ṣe ìyàwó rẹ̀ ní panṣágàbẹ̀ kò lè tẹ̀lẹ̀ ọlọ́wọ́n bá máa máa ta ṣẹ̀ṣẹ̀ àwọn ìyàwó fún àwọn ànábì ó máa ń sábà ṣe ó máa ń ó máa ń ṣèṣà àwọn ìyàwó fáwọn ànábì rẹ̀ tọ Usama ń dìmọ̀ ìgbé Aisha ẹni tí sí ni ó sì jẹ́ ní àpọ́nlé náà lọ́dọ̀ ọlọ́run ó sì ní fi ìranù ṣíṣe fi nígbà tó wà lọ́dọ̀ alayhi torí ẹ̀ nínú ìdáhùn ti sọ àtirú rẹ̀ àtirú rẹ̀ àtirú rẹ̀ àtirú rẹ̀ nínú àwọn sàhábà kẹ́bi Abu Ayyub àwọn sàhábà alákọ̀ọ́lé mi bàtà gbọ́ntọ́ ń sọ nípa Aisha kí làwọn wí subhanaka hadha buhtanun adhim ògbóni fún Ọlọ́run ìdúró ńlá lélẹ́yìí o ìdúró ńlá lélẹ́yìí kọjá tẹlẹ bẹ́ẹ̀ ẹ dákun ẹ náà kẹ́kọ̀ọ́ rú rẹ̀ ẹ máa ń parọ́ mọ́ ẹ̀ yọ ń sọ ntẹ wò kó dínà nínú ọpọlọ kó ká kó se ẹ jẹ ká fi sẹnu wa pé subhanallah àádá bọ̀sánù nàbí ògbónikọ́lọ̀ ìdúró ńlá lélẹ̀ yìí a ntẹ sọmá ẹni yìí kò lè sí ètè ká kó se bẹ kò lè sí ètè ká kó se bẹ tó bá ti dàbí irọ́ ẹ̀ lọ́dọ̀ ibi tí wọn náà ti mọ̀ ànú kíákíá àdìlọ́bẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ ebó dòdò lẹ́yìn sọ tọ eléyìíjẹba ẹ wo ẹ̀kọ́ tí ń bẹ nínú bí wọ́n ti kọ Ọlọ́run ọba mọ́ ẹ wo ẹ̀kọ́ tí ń bẹ nínú báwọn ti ti mà nípa Ọlọ́run ọba lódodo pé ẹ hàn ntí ọ̀tọ̀ Ọlọ́run ọba ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ẹni tiẹ̀ kò lè ṣeéṣe ẹgbẹ́ ìyàwó dà nábì wọ́n sọ̀rọ̀ máa lù sílẹ̀ ànábì ẹni àpọ́nlé jù ni wọn wá fẹ́ aṣẹ́wó lóbìnrin kò lè tètè yàtọ̀ sí wọ tó láṣẹ́wó nǹkan ni wọn bọ wá àwòrán mi lẹ kò lè tètè kó wá jẹ pé aṣẹ́wó lànàbí ọfẹ lóbìnrin ẹni tó bá wà roru rẹ̀ sọlọ kọlọ ń lè ṣèyàwó ànábì láṣẹ́wó ó ti ro aburú sọlọ o ó ti ro aburú sọlọ àwọn ẹni tó wà mọ Ọlọ́run tó wà mọ ànábì sallallahu alaihi wasallam àwọn ti mà ibi obìnrin burúkú ọ̀tọ̀ sànàbí wa sallallahu alaihi wasallam yẹ́bọ̀lọ́ sọ pé al-khabithatu lil-khabithin àwọn ọkùnrin kọkùnrin àwọn ọkùnrin ọ̀gbùn àwọn obìnrin ọ̀gbùn ni wọ́n máa jẹ́ tiwọn àwọn obìnrin ọ̀gbùn wọ́n máa jẹ́ tàwọn ọkùnrin ọ̀gbùn àwọn ọkùnrin rádaràda wọ́n máa jẹ́ tàwọn obìnrin rádaràda kọ́lọ̀ mọ́sẹ̀ wọn rádaràda kọ́mọ́sẹ̀ àwọn ìyàwó wọn rádaràda. tọ tọba wa ni kí ló dé sànà bí wọn adó tọdákẹ́ tọbẹ̀rẹ̀ sí tó ń ṣèwádìí nípa rẹ̀ tó tún gbàmà nígbà tó ti kú ńlọmọ nípa ọba jù lọ tó ti jẹ kó ńlọmọ nítòtòsọ lọ́run ọba jù kí ló má nàbì náà má sọ pé هذا بهتان عظيم kilo ma nàbí náà ma sọ bẹ́ẹ̀ pé irọ́ ni wọ́n ń pa gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà alákọ̀ọ́lẹ̀ ti ti sọ ìbá nàbí lọ́ọ́ ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ ó ṣe ti kéèyàn rò bẹ́ẹ̀ ìdáhùn rẹ̀ òun náà ní pé eléyìí ń bẹ nínú ọgbọ́n tó dópin tó ga jù eléyìí tọ́lọ̀ wọn bá ní kí ìtàn yìí kó bí jáde ó sì jẹ́ àdáwò fún ànábì wa Muhammad sallallahu àti fún gbogbo àlùmọ̀ àdíjọ́ gbẹ̀ndà kìyàm. nítorí kọ́lọ́wọ́n bó lè bá tara ìṣẹ̀lẹ̀ yìí gbé àwọn kan ga ó sì lè bá àtàrà rẹ̀ rí àwọn kan sílẹ̀ kọ́lọ́wọ́n bó lè bá àtàlékún mànà káwọn ẹni tó ti mànà àti ìgbàgbọ́ òdodo ó sì lè bá àtàlékún sísòfò fáwọn alábòsí torí ẹ kí àdánwò yìí ó lè bá a pé sádàáwò yìí ó lè bá a pé dáadáa iná lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ní òfin mú ànábì sallallahu alaihi wasallam ní òfin mú sọ bẹ́ẹ̀ ní òfin mú ànábì sọ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ọba òsì fi tètè sọ ayé alukuraani kalẹ̀ níbi tó ti sàfọ̀mọ́ Àìṣà lórí ọ̀rọ̀ yìí ọlọ́wọ́n ọba òtètè sọ kalẹ̀ nítorí káwọn ẹni tó fẹ́ fẹnu wa rọ́ wọ́n lè bá fẹnu wa dáadáa nítorí kí n tọ́lọ́ wọn bá fẹ́ fàyọ kó lè bá hàn dáadáa. àdáwò yìí wá ń lọ títí àwọn múmìnì ti sọ pé àìṣe ò ṣe dìná àwọn múnáfìkì sọ pé ó ṣe dìná torí káwọn múmìnì ó lè bá àtẹ́kù lórí ìmánìyàn wọ́n lè bá dúró lórí ìṣèdọ́gba àti òdodo wọ́n sì lè ba àṣẹ́kù lórí kí wọ́n ro dáadáa sọ́nà wọ́n ro dáadáa sánàbí wọ́n ro dáadáa sára alẹ́ ànábì wọ́n sì ro dáadáa sáwọn ẹni òdodo nínú àwọn ẹrù ọlọ́ torí káwọn mùnáfíkì kí wọ́n lè ba àmà sàlékún rọ́pa àti nìfà kọ́lọ́ wọn bó sì lè ba àfi àṣírí àwọn mùnáfíkì hàn ànábì ó sì lè fi hàn àwọn olùwàgbọ́ òdodo torí ká lè ba àjẹni tó sẹ́rù sí fọ́lọ́ wọn ba nípa apá sí sẹ́rù sí fọ́lọ́ kálíbà àjẹni tí ó sẹ̀rù sìn fọlọ̀ nípa àgbà ti sẹ̀rù sìn fọ. torí kọ́ lọ́wọ́ bó lè bá pé ìdẹ́ra rẹ̀ lórí wọn. torí káwọn èèyàn lè bá fi bùkátà wọn hàn sọ́lọ̀ wọn bá dáadáa ká lè bá máa ro dáadáa sọ́lọ̀ ìdí ni kọ́lọ́mọ bá fi ṣe ògbé eléyìí sẹ́mi kọ́lọ́mọ bá nìkan la gbọ́dọ̀ dúpẹ́ fún òun náà la gbọ́dọ̀ fẹ̀yìn fún nítorí nígbẹ̀yìn gbẹ̀yìn òun náà nìkan lọ́ba tó padà fọ Àìṣà má òun nìkan lọ́ba tó padà fọ Àìṣà má oṣù kan gbáko ni wọ́n ṣe táyà alukurani ọ̀sọ̀kalẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí rárá lẹ́yìn oṣù kan lọ́lọ́run tó sọ ayé alukurani kalẹ̀ tọ́lọ̀ wọn bá fi fọ àìsà mọ́ torí ẹ̀jẹ̀ náà kò sí bàdàn ó ti gbà tó ìṣípayọ́ padà dé lẹ́yìn rẹ̀ náà ṣùgbọ́n láàrin ìgbà tí àdáwò yẹn sì ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ní sàkéyege o tí wọ́n máa fìdí rẹ̀ ibi tá a fẹ́ dúró sí ni lónìí bàbá rẹ̀ ni tó níbẹ̀rẹ̀ kò sí ẹnì kò ní báyìí kan. ìjọba ní bèrè tó àlékún sọ. láwọn lọ síbi àjọyọ̀ nínú ẹ̀bùn tí wọ́n á há wọ́n há wọn ní tí wọ́n korúkọ ọlọ́wọ́n bá ti lára. káwọn lè máa fi nujú fi fọkùn ọlọ́mọdé ẹ wọ́dọ̀ fi nujú ambọ̀sibọ̀sibọ̀ ẹ̀sìn fọkùn torí korúkọ ọlọ́mọ bá gata yọ ká máa fi nujú ọgata yọ ká máa fi fọkùn torí ẹ̀sẹ̀ bá wọn kíláàsì kan tẹ́rì tán kọ̀ ọ̀kan sára ẹni ẹ farabalẹ̀ káńtà máa kọ sára rẹ̀ torí lọ́pọ̀lọpọ̀ gbà míì wọ́n máa kọ Allah sí ara àwọn ẹni. lérò pé àwọn ṣe ń tọ́da ẹ̀ mọ̀ pa ìdá làwọn ń ṣe lọ́nà tí ẹ fi wá wà nípò ẹni tí ń tẹ orúkọ ọlọ́run ọba amálẹ̀ ẹ má dàrú ẹ wò bákan náà nínú àwọn àṣìṣe òun náà làwọn èèyàn tó ṣe kí wọ́n lọ sí mẹ́kà wọ́n wá lọ ra yọọ mọ atẹlẹ ti sọ láti lórí ẹ a'udhu billahi minash shaitani rajim ọtọ rárá ọtọ rárá ilé ìjẹba nínú làwọn bàtà táwọn ọtọ Ọlọ́run ṣe wọn wá ya kàába sínú sáré pé kàába lọọ máa rárá ilé ìjẹba. wọ́n ní ìka rírọ́ àwọn gbọ́ pé wọ́n ní kọjá ọ̀dà bí ìgbà tí ìyẹn máa ń ṣe fún ni pé gbogbo àwọn ọrú nǹkan bá kìí ṣe ọ̀rọ̀ tí ìyẹn máa ń sọ látàrí kan sí àbí pé ìka ṣíṣe fún ẹlẹ́kẹ̀jì oní ike kò sẹ́ni tó sọ yìí pé mímọ ọrọ́ka ó burú lóde mọ́tíláṣí gbọ́ndà àwọn olùmọ̀ọ́sọ ni pé ẹ gbọ́dọ̀ mọ nù mọ́tíláṣí pẹ́yẹ wà nù sọ́lá abẹ́ sí nù nínú tó kí ẹ máa nínú mọ́tíláṣí láti kórìíra kẹ́ ẹ máa ṣe nu sọ láti. sẹ́nìkan bá wá ní òun fi ń ṣe àgbàrò kò sí olúwa rẹ̀ láyé fẹ́ẹ́ pé ó lè ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n máa rọ́ọ̀ká ní gbogbo ìgbà kọ̀ọ̀kan irú ìka wo ló ní kó rò pé kò sí rọ́ọ̀lẹ̀ méjì náà tó bá gba nǹkan عليه وسلم láwọn gbọ́ títí máa tún kú forty days tọ́mọ èèyàn jáde láyé ni ó ti mà púpọ̀ òun ó eléyìí new information àgbọ̀yì pẹ̀lú ìnáwó bàtà kẹ́rì ọ̀wà òbí sẹ́rì màtọ́tọ́ bẹ́ẹ̀ òtítì ní kó máa wọlé mú yàn ẹnì kí n mà ẹnì kí n mà tó dé ẹsẹ̀ bá mọ̀ pé ikú ń bọ̀ nígbà báyìí láyé lọ́lọ́ ó ní wá rẹ̀ ọ́ dáa jù ó lẹ́sìn rẹ̀ ọ́ dáa jù so bàbá á túmọ̀ sí pé majority ni ọba wà ìjẹ́ torí kò sẹ́ni sórí ikú náà kò sí kò sí torí ẹ iná ló fi jẹ́ kó gbogbo àsìkò lọ́yẹ ká máa palẹ̀ mọ́tò kù àmọ́ ọ̀gá ti ń bọ̀ ikú ò ní ti pẹ̀lú àárẹ̀ kò ní ti pẹ̀lú àìgbádùn kò ní ti pẹ̀lú gbígbádùn àtọ́ba ti dé ó dé náà aláàárẹ̀ ní ìsìn tó máa ro kúrò oníkù ẹ̀yin tẹ́ lọ kí lọ́sibítù lẹ́kù <laughs> àìmọye irú ìyẹn lọ kí ọ lọ́sibítù ní ìsìn ìsìn sunkún àánú rẹ̀ ṣe pé ah síbára bàbá òyà tó báyìí ibi tó ti fẹ́ fojú ti mọ́tò gbà ní lọ́ba àdìpọ̀ ọ̀sìpìtì náà ọ̀dà padà tí ó ti kú kó tó pe dé wọ́ọ̀dù àìmọye tó o túmọ̀ sí pé lásìkò yẹn bá ti òun ò dé sílí láti fọ́tí dè tí wàá fi fojú kàbẹ́ ẹ̀rí wẹ́ ajá bó ti ṣe jẹ́ mi. irú ẹ̀ náà náà sọ pé dáhùn ake làbọ́dídá fún ẹ̀ ní kúnjọ́ náà a sì ní kẹ́ ẹ múra kẹ́ ẹ má bàa kú. mo rò pé ẹ múra ti kẹ ẹ má bà kú nà àríkù. Thank yéésù pé sáà lè kà á fún rìbá gani rìbá gani irú rẹ̀ ti pọ̀ irú rẹ̀ pọ̀ láyé wa because tí èèyàn bá fẹ́ sọ ẹ̀sìn rẹ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe láyé lásọ̀rọ̀ àpò tí èèyàn bá fẹ́ sọ ẹ̀sìn rẹ̀ àkọ́kọ́ ni pé àwọn sọ pé don't be stranded ya owó àwọ̀ ọ̀yọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́mi pé èsì pé àwọn oní telecommunication yẹn gbàgbà ló ń ṣe àwọn kan náà tún gbá yẹn lè lábẹ́ wọn náà but àwọn náà chance wọn fífọ́n wá dalẹ̀ ẹ̀mọ́ye billions làwọn náà kó sílẹ̀ yìí so eléyìí àwọn ń ya yín lówó ni but wọ́n ń pèlè lórí ẹ̀ ó sì wà very clear àwọn náà ní yàwó ni wọ́n sọ pé ra káàdì àbí kí ni wọ́n máa kọ́ fún yín bẹ́ẹ̀ sí ẹ̀rí ti sẹ́ẹ̀tì tójú yín bá dìímù gbogbo ti sampo tọ́ àlọ́nà kí ni wọ́n máa kọ́ bẹ́ẹ̀ bóró tó láti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run tá a bá yá la gbọ́dọ̀ sí kìnnì la gbọ́dọ̀ sà ẹ gbọ́dọ̀ tó pé yá mi lọ́ndrẹ́ náírà kẹ́ fi fún mi ní ninety five naira àbí ninety naira àbí ìbáàdì lábẹ́ òfin ọlọ́ ẹ ẹ wá sọ pé ẹ ṣebí àwa san fúnra náà la máa ń ra káàdì gbà mí ní one ten one twenty téèyàn ọba ti burú eléyìí náà burú ó burú bàjẹ́ ó burú bàjẹ́ gbàtẹ́yìn lọ ra káàdì ní one ten kí lè rà tẹ yáwó ni àbẹ rà nǹkan tó kò tó láti ra búrẹ́dì eighty naira one twenty torí wọ́n nílẹ̀ ti sú mo rò fẹ́yìn òsì ríru ẹ̀ à ee wàláhì gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ lábẹ́ sámà wọ́n ta bọ́tú wọ́tà fifty naira tòlí gáràjì kan tí wọ́n lọ wọn á béèrè pé lòun ní bọ́tú yìí wọ́n ní eighty naira ní a ah, kí gbogbo ayé ta fífi wọ́n ní náà là ń ta kílò tó sùn báyìí. ńgbà <laughs> tí mo rí kó mi ń wù mí mo eighty náà mọ́ ra lẹ́yìn wa di rìbá kéde rìbá lé léyìn mo rò pé yé wa nǹkan rírà léyìn àmì service charge mo rò pé yé rìbá gidi rẹ náà ní federal government wọn gbowó jáde fún àwọn fẹ́ẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú àníyàn tí wọ́n táwọn wò kọ́ da àwọn ya àwọn small scale uh, traders àwọn fẹ́ẹ́ yá wọn lówó bẹ̀rẹ̀ láti fifty thousand lọ so àwọn òṣìṣẹ́ gba ilé kọ́bọ̀ lórí ẹ̀ sẹ́wọ̀n pé àdé àyẹ̀dà but abánikówó fún wọn kọ́ àwọn làwọn gba service charge upon all fifty thousand naira all the five thousand ẹ̀yin ọmọ àwọn gba five thousand kéré náà ẹjọ́ yá yẹn fifty lọ́gbà rìbá ni kò bá jẹ five kobo lọ́gbà five kobo rìbá kátó wá kú ọjọ́ ìbò tó tẹ̀lé náà àlẹ́ mi sọ. òun nídìí. òun nídìí agbóyè olùmọ̀kankan lórí ẹ̀sìn Kùránì àti súnà ti tó òun olódò burúkú olódò burúkú himari yóò jẹ olódò ju ìbéèrè látàbí yóò fi fìdí rẹmi ìwọ bíi ìwọ bíi olódò burúkú lélẹyìn wọn ti dà lọ la ni. ìgbà tí àwọn sọ̀hábà àgbọ́yé olùmọ̀ wọ́n nídìí ẹ̀ àwọn tàbíì àgbọ́yé olùmọ̀ wọ́n nídìí ẹ̀ tàbíì tàbíì àgbọ́yé olùmọ̀ wọ́n nídìí ẹ̀ tàbíì tàbíì tàbíì tàbíì tàbíì tàbíì àgbọ́yé olùmọ̀ wọ́n nídìí ẹ̀ wọ́n wá ní wọ́n kúrú ju olóòtú lásán rága àtijọ́ ọ̀dá kan mọ̀ ẹni tó ti kú tí wọn ò tí ì sí jẹrà láì dẹ́gbọ́n ti gbé e sáré tẹ̀bírù ẹ̀ náà ló ń dọ́pọ̀lọpọ̀ láàmú ní ti ẹni tí ọ̀dà bíi islam kọjú sí màtó ní ọ àmà kálukú tí ọ kó wọn dáná. tẹ́bá ti sọ pé èèyàn ò nídìí àgbọ́yé olùmọ̀ á jẹ́ pé ẹtì kú wọn ò tí sìn nítorí pé ìwọ mẹ́wàá rẹ mẹ́ẹ̀ẹ́dógún rẹ ò tó bẹ́ẹ̀ tó lè kankan nípa àyà àtàdé ọmọ àwọn bẹ́ẹ̀ tó o mọ̀ nípa rẹ sọ̀rọ̀ nípa translation What can you derive from translation? Nothing. Ẹ̀rọ pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ eré ni. Ẹ̀rọ pé eré ni. Wọ́n náà jókòó sí Alukurani tí èkó kò múrú ẹ̀wà. Èsèré àwọn ọmọ kan wà tó ọba máa ń pa rẹ̀ ọ̀gbọ́dọ̀ sọ́n pa Alukurani ọ̀gbọ́dọ̀ sọ́n pa Sunna. Àìjẹ́ bẹ́ẹ̀ ọbẹ̀ sìn ọba jẹ́. Ẹ gbọ́dọ̀ mọ́ sọ fún yín ẹnìkan wá sí mọ́sálásí Ali ibn Abi Talib ní Kúfà. Ó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. gbàtọ parí ọ̀rọ̀ aliyu bá ní sọọ ma anáàsì ó lò wọn ma ó ní látò nílò ọgbọ́dọ̀ tó bẹ́ẹ̀ nìkan ká sọ̀rọ̀ ọlọmọ kọlọ pé yé ẹn torí pé èèyàn ọ̀dẹ́pọ̀ ẹ̀sìn islamu iná ẹni garagara ti nàìjíríà wa yìí kí lọ́ọ́ ma gán jíjá alukurani kí ma jíjá sunnana iná ló mọ pọ̀lọpọ̀ sínà lónìí yìí báyìí a nídìí àwọn olùmọ̀ sẹ́ẹ̀ máa ń ka àwọn nínú gbèsè ayé sọ̀hábà kan ẹ má ti lọ jìnnà ẹ rí àgbọ̀ yorùbá. وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ọlọ́run kan pàkíyèsí yín lọ sí ike nídìí àgbọ́yé olùmọ̀ ẹ̀ lè gbọ́ ìsìlámù yìí yé láì sí àgbọ́yé

ṣùgbọ́n báwo ni ó sì ká mọ̀ kó láàrin yín yọ ká kó láàrin yín pẹ̀lú gbígbẹ̀mí àwọn olùmọ̀ọ́ni tólùmọ̀kan bá ti kú ẹ̀ ní rẹ́ni tó dì ẹni rẹ ni tí o di àwọn yẹn wọn máa fi àyìnbá kan wọn máa fi ti olórí àwọn máa ti nà wọn máa ti yàn lọ́nà tontori a nídìí àgbọ̀ yìí olùmọ̀bàjẹ́ láì sí kò sí nǹkan kan tẹ̀ lé dáàmú àdìdì ẹyọ kan làwọn olùmọ̀yẹ́ òjòkó àdìdì ẹyọ kan yóò

rìbáàni nísìnyí yẹn ti sọ fún mi initially yá mi lọ́ndrẹ́d náírà máa fún one fifty based on that offer lèmi náà ti yá rìbá yá mi lọ́ndrẹ́d náírà ọlọ́wọ́ sọ lẹ́sàn-án rẹ̀ ó sì yá mi níjọ́ tí mo wá san hundred náírà rẹ̀ mi ó ti gbowó rẹ̀ ó fi sápò gba eléyìí mo bọ̀ kò sí ní ń bẹ̀ lábẹ́ òfin nàá iná ni mò ń sọ kòye ti kọ̀ǹdíṣàn ọ̀ kọ̀ǹdíṣàn rẹ̀ ẹni tó yá mi lówó kọ̀ǹdíṣàn rẹ̀ èmi tí mo yá wọ̀ kọ̀ǹdíṣàn rẹ̀ tó ọjọ́ yẹn kàn pé ni mo ní hundred naira rẹ̀ ni mo tún wá mówó mo bùn kò sí tó burú bẹ́ẹ̀. anábì gan sọ nínú hadith ó ní wa ana ahsanukum qada'a èmi ni mo dáa jù ní sísan gbèsè láàrin nítorí pé anábì máa ń yá nǹkan lọ́dún yìí gbàtí ó bá dáa padà ètò dáa jù lọ ní ọ̀dà kan àmọ́ kò sí condition bẹ́ẹ̀ o sì wá gbọdọ̀ máàmà kọ́ lọ yá nàbí ní nǹkan torí kó lè bá a fi gbá ìtọ́jú àtúnrọ̀ yóò di rìbá lọ́dọ̀ tiẹ̀ sọmọ pé ìwọ ti láníyàn rẹ̀ láti pìlẹ̀ ilé ìjọba. kọtọ kọtọ tẹtẹ lélẹyìn bá ti sọ pé tẹtẹ ní two hundred naira tẹyìn yẹn rà tó bá ti máa ń dáàbò lòdù ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni normal senator fi ń lòdù ẹ̀ wà àmọ́ lu eléyìí ni wọ́n sọ pé kí ni nítorí tó bá ń pé mpn wọ́n sọ fún ọ pé kí ni ká ta five five five ta kí ni ká ash àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà tí wọ́n fẹ́ taru eléyìí wọ́n sọ fún ọ pé ta eight eight kí ni ká ash àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ̀tẹ̀ lọ́ta àmọ́ tó bá ṣẹlẹ̀ kí star five five five star pin number hash kẹ́kẹ́ náà ṣe ń lóbi ẹ̀tẹ́lẹ̀ náà immediately bó ti ṣe tẹ́kíní one naira bá di one thousand ìwọ ò sì lọ fún òwò máa ń parẹ́ tẹ́lẹ̀ náà so halal nǹkan yẹ wọn rò pé yé wa pọtù wọn ti ń kéde bìkíbi kékeré kọ́ gbọ́dọ̀ ra káàdì gbà wọn rò pé yé wa torí tó o bá rà ń gbà náà tẹ́tẹ́ lọ tà ọjà ló ti bọ̀. ọ̀wá ni ẹ báwo ló ti communicate nígbà tí o ti communication La sá tẹ̀lé a ọjà ló ti bọ̀. ní ṣé wọ́n lè nà àbí wọ́n yọ kúrò ló sọ́jú ìdáná àbí hundred naira tí wọ́n fẹ́ fún bọ́ sọ di one thousand lọ́sọ̀ di tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ lélẹ́yìn kìí ṣe ìwà ibi hundred dé lòlówó àní tẹ́tẹ́ nìyẹn tẹ́tẹ́ nìyẹn pure tẹ́tẹ́ kò àní tẹ́tẹ́ nílé yẹn dùn ebi tí wọn náà fi ta nà àrí tuntun. láì tẹ nọ́mbà rẹ eléyìí kò sí ń tọkàn àmọ́ tí wọn bá ti wá kà tó ti mọ̀ pé wọn sì máa ṣe é nà ẹ tẹ dúró kò rí náà ẹ ẹ sòótọ́ òótọ́ lẹ̀ ń sọ ẹ̀sùn dodo hmm, òótọ́ lẹ̀ ń sọ ẹ̀sùn dodo torí pé tó tẹlẹ̀ ń bẹ̀ wọ́n nìkan bọ́ sí zónù kan ní sáwàdàlá ìwọ tó gbéra rẹ sí zónù ló gbéra rẹ sí zónù ara mu subhanaka allahumma wa bihamdika an la ilaha illa anta